Mo kì í káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ìlú mọ̀ọ́ká Jamiu Azeez látàrí bí ìyá rẹ̀ ṣe ń ná àwọn èròjà ọbẹ̀ àti àwọn oúnjẹ tútù nínú ọjà Jamiu Azeez ló sọ eléyìí di mímọ̀ látàrí fọ́nrán fídíò kan tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó ṣàfihàn rẹ̀ nínú ọjà ó ní o nítorí wọ́n iná ọjà gidigidi ṣùgbọ́n ká má parọ́ ká má jalè wípé òun gbádùn ara òun nínú ọjà náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń bá ọba ẹlẹ́gùṣì ti ìpínlẹ̀ èkó kí ìyàwó rẹ̀ olórí sẹ̀kínà tu ayẹyẹ ọjọ́ ìbí àrùnlélógójì èyí tó ń ṣe lóòkè rẹ̀ ọba ẹlẹ́gùṣì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí aya rẹ̀ kú oríire náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń kí wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Túndé Kìlání ló ti fi àwọn àwòrán méjì kan sórí ìtàkùn ayélujára rẹ̀ ó fi àwòrán ìgbà tó wà lọ́dọ̀ àti àwòrán bó ṣe wà ní ìsìn sórí ìtàkùn ayélujára rẹ̀ ó wá kọ sí abẹ́ àwọn àwòrán náà wípé ayé jẹ́ ìrìn àjò ńlá pé báyé ṣe é rí kí a máa bá a yí àmọ́ o kí àwọn ènìyàn rí dájú wípé wọ́n gbáradì fún ayé ní gbogbo ìgbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àwọn ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Glorious Twins ni wọ́n ń gbé òṣùbà káre fún òṣèré awóyẹmí Bùkọ́lá Grace tí àwọn ènìyàn mọ̀ sí arúgbá látàrí àwòrán arúgbá tí wọ́n fi sórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì kọ àwọn ọ̀rọ̀ ìwúrí àti àdúrà fún wọn ní ó wà lára àwọn ènìyàn tó máa ń ṣoore fún èèyàn láì retí ohunkóhun padà bẹ́ẹ̀ lọ sí ibẹ̀ gbogbo àwọn olólùfẹ́ wọn wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá àwọn súre fún màmá náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà akọrin ẹ̀mí akínọlá ayọ̀ọ́lá michael tí àwọn ènìyàn mọ̀ sí aláyọ̀ melody singer ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ṣe àwọn ohun tó tọ́ fún ìdánwò rẹ̀ tó sì gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ọgbọ́n òpin síbì kan pé kí àwọn ènìyàn má darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń sọ wípé ìwé kíkà jẹ́ ojúṣe ni ó ní kì í ṣe ojúṣe o ṣùgbọ́n kí ènìyàn rí bí oore ọ̀fẹ́ láti mọ kún ìmọ̀ tí ó ní nítorí ọjọ́ ìwà síwájú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń fi àwòrán adẹ́rìn-pòṣónú Kẹ́ṣìnrán Adépẹ̀lúmi táwọn ènìyàn mọ̀ sí Bíkò sórí ìtàkùn ayélujára wọn láti kí i kú oríire ọjọ́ ìbí léyìí tó ń ṣe lónìí bẹ́ẹ̀ lọ sì fi oríṣiríṣi àdúrà ránṣẹ́ sí wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àlàáfíà àti àìkú baálé ọrọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká Blessing CEO ẹni tó jẹ́ olùdá àwọn ènìyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ ìfẹ́ àti ìgbéyàwó ló ti ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n bá tẹ ọ̀rọ̀ ọ̀hún sórí ayélujára wọn lásìkò tí wọ́n gba ìtàkùn ayélujára rẹ̀ ṣùgbọ́n lásìkò yìí òun ti rí ìtàkùn ayélujára ti tẹ́lẹ̀ tí òun ń lò padà wípé àwọn ènìyàn wọn ṣeun àti pé ẹ̀kọ́ ńlá tí òun kọ́ nínú ọ̀rọ̀ ọ̀hún ni wípé kí ènìyàn má ṣe gbára lé ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Tótó Díkè ló sọ eléyìí di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àwọn ọkùnrin wípé òun tòun o òun ò fún ọkùnrin kankan ní owó mọ́ tàbí ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kankan fún ọkùnrin kankan ó ní ọkùnrin tó bá mọ̀ wípé òun nífẹ̀ẹ́ òun dáadáa ó rí dájú wípé ó ní owó lọ́wọ́ ó sì ti ṣetán láti ná owó òun ó ní kò sọ̀fẹ́ mọ́ o wípé ọkùnrin tó máa náwó fóun ni òun wá ní báyìí Tótó Díkè ló sọ eléyìí di mímọ̀ fún àwọn ènìyàn nígbà tí ó dá arákùnrin kan tó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí lórí ayélujára wípé Tòtòdíkè wọ̀ òun lójú tí Tòtòdíkè náà sì dá a lóhùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọmọ ìlú mọ̀ọ́ká òṣèré Fẹ́mi ló ṣe fọ́nrán kan pẹ̀lú bàbá rẹ̀ tó sì ń bẹ àwọn olólùfẹ́ bàbá rẹ̀ lórí ayélujára wípé kí wọ́n tẹ̀lé bàbá òun lórí YouTube wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ bàbá rẹ̀ náà sì fi ọ̀rọ̀ ránṣẹ́ wípé àwọn ò ṣe léyìí nítorí Fẹ́mi Adébáyọ̀ ṣùgbọ́n àwọn ń ṣe léyìí nítorí ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Adédoyin Kúkọ̀yí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé ó yá ẹ jẹ́ kí a ṣe ìtakọ̀gbọ́ gbígbé ìyá wa sókè nítorí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ìsìn kí a sì fi eléyìí dun àwọn ìyá náà nínú nítorí àwọn náà gbé eyín sínú oyún fún bí oṣù mẹ́sàn-án wọ́n sì pọ̀yìn fún àwọn iye ọdún tí ọmọ rẹ̀ náà sì jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe eléyìí bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ rẹ̀ náà sì dá lóhùn wípé àwọn faramọ́ wípé àwọn náà máa darapọ̀ mọ́ ìtakọ̀gbọ̀n ọ̀hún. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ó dàbọ̀.